مولانا إنك مولانا وأنزل لنا منك المقالب كلها وحقق لنا منك الذي قد رجوناه وأنزل علينا من لذتك وحدنا من السوء والمكروه فنحن نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الشيطان بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله حسنة لمن كان يعرف الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول فبردنا تسوى المسلمين أتون أتنطروا الاثنين كرات جرفان النبي صلى الله عليه وسلم أن يقولون وبارك كي يولي موتون قولي ما يطلعني وسواتوسي wọ́n lè mayàtọ̀ láàrin ìmọ̀lẹ̀ àti òkun wọ́n lè mayàtọ̀ láàrin ọ̀nà àmà àti ọ̀nà tí èsì ọ̀nà àmà jama'a annabi sallallahu alaihi wasallam o ń lọba dẹ́dà lò fẹ́mi àtẹ́yìn táà fi mayàtọ̀ láàrin àná àti òní ibi táà dúó ويتشكلون في سور الإنس والبهائم ويتصورون أحيانا بصورة الحيات والعقارب والقيود وبغض بني آدم إنه أجدت لهم دفع الجميع وأن لبركوا ما الدين تبعون نبت تبعون أتسك تبعون wọ́n kú nínú àwọn ọbí ẹ̀ tẹ̀rí pẹ̀lú àjìjẹ̀nú yìí kí ni a máa ń dí wọ́n a máa gbé àwọ̀ èèyàn wọ̀ òpin méjì èèyàn tẹ́ èèyàn mẹ́rin àbẹ́yàn tẹ́ èèyàn ọmọ yìí ẹwọ́n tó sẹ̀sẹ̀ àbá wá ń jọ bàbá tí ń lo oko gbádà gbọ́ ilẹ̀ bí tẹ́ pín àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọn ò yọ́nú sí wọ àtẹ̀gbọ́n rẹ̀ o <coughs> nígbàtí ó wò ó di ẹ̀gbọ́n bàbá wọn tó ti kú àwòrán ní wò láyé àwọn tí a wá níwọ́ àsìkò ọ̀sẹ̀ tí fún ọ wípé kìí sẹ́gbọ̀n bàbá yìí àwọlọ́lọ́run sáà tó fi ànàbí ẹ̀mí kan kò ní lu ara méjì ẹ̀mí kan báyìí kò ní lu ara méjì tẹ́mì ń bá ti ń bọ́ o ti wà ní bárzà òpùpù ara wọ́n ti da òun sínú sàárè kí la ẹ̀kọ́ wọ́n ti mẹ́kọ́ kí máa ṣe pẹ̀lẹ̀wé yá ọdí màlìjí sí nìkan tẹ̀sà lè bí máa ti يا طالب الجسم كم تسعى أتطلب الربح مما فيه خسران أكبل الربح مما فيه خسران الربح مما فيه خسران أقبل على النفس واستكمل فضائلها أكبل على فأنت بالنفس لا بالجسم إنسان فأنت بالنفس لا بالجسم إنسان فأنت بالنفس لا إنسان فأنت بالنفس لا إنسان يا خادم الجسم أفاني ní mo pè wọ́n kírímù ti fi ń parúgbà 2.5 yóò sì tàn lọ́sẹ̀ kan ó ní kírímù ti fi ń parú orí lọ́tọ̀ 3 million ló ọ́tẹ̀ níjọba ẹ̀dógún mẹ́ẹ̀dógún ní mara ó ní kírímù kan tí ìwọ́n fi ń para sport ti kírímù ìpòlè wà lára yìí àwọn èèyàn wọ́n máa ń yarun lára rẹ̀ tó bá jókòó tó sọ́tẹ̀ jẹ́ ẹ̀kẹ̀gbẹ̀ sí a ibi tí ó bá ti ń yọwọ́ rẹ̀ báyìí wọ́n mọ̀ rí tí ó mọ̀ sáì tí ó mọ̀ ríra wọ́n bẹ̀ àfáà níwọ̀ tó bí sí pẹ̀lú ara rẹ̀ tó fi èso báyìí háà kàmùsẹ̀sà ìwọ gbẹ́ngbà tó ń tẹnu ara ẹ́ sọye tó ti ná láti máa tọ́jú ara ọkọ̀ rù central mosque afá ní sísúró àtẹ̀túnlòmù rí bó àmì ma kí ìhùsránú àtẹ̀túnlòmù rí bó Kò sí nìkan fẹ́ jẹ́ lára ara. Ijú ẹ̀mí bá ti fò lára, wọ́n gbẹ̀ tó tó wọ́n bá bẹ̀ àbẹ̀ ewé ẹ̀kọ́ lára. Ewé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ó lára. Ọ̀rá búrẹ́dì ó lára. Agolo míìkì ó lára. Epo ẹ̀pà ó lára. Wọ́n ń dà wọ́n nù ni. Fi ìfòsọ́rọ̀ ṣébi tí ó ṣeré ló ti máa wéré ibi àdánù wà lọ máa wéré sí ogbí sì pẹ̀ lára ọwá fẹ́mì ilẹ̀ dákún àti bílẹ̀ alànà fi wá tẹ̀kìlẹ̀ ìfàgọ́ ilá rẹ̀ bí pẹ̀lẹ́mì gbogbo tí ó fi máa ròyìn ẹ̀mí sí dáadáa wá máa ẹ̀mí wà máa ṣe máa ní tẹ̀ríbà fáwọn tí a bá jù ọlọ èyí ìdágbà ló ẹjọ́ tí a ìsìn àfẹ́ kú má sọ̀rọ̀ wájú pọ̀mọ̀ sí pàpọ̀ mọ́ pàbòsí ilẹ̀ tí wá ní fáàkù lẹ̀ ibi ọlọ́mọgbọ́rọ̀ sí gbàbẹ́ gbogbo tí a fi máa sáà sáàfà afọ́mọ̀dárẹ̀ láàmù kọ́dà àfọ́ ògbò wọ́n kàn dágbàrí ògbò ẹ̀mì ni ó gbogbo tí a fi máa sáàfà tẹ́ ẹ bá ní ọmọdé ń jókòó yẹn pẹ̀lú ògbọ́nà tí ẹlọ́sẹ̀lẹ̀ ó lè tẹ́lẹ̀ mẹ́ torí àwọn kí nǹkan ọdá ní ọmọ wá tún jẹun wọ́n ègbó mi a fà ọ́ ẹbá ti sún nǹkan àfọ́ wà pẹ̀lú ìjókòó torí bọ́lọ̀ ti sàwọn nù wọ́n máa tún nǹkan ṣe ni èyí tí wọ́n máa rọ̀yẹ̀ ní ìdáadáa omi ọmọ fọ́ mi torí pé kà á ń tàbí náfìlá Thank you.

ara kan ní ọ̀nà nìkan kí lè rí wa jẹ́ à ìnàmọ́ ibn Hibban ti sọ ibn adékàbà ibn Saud wọ̀fẹ́gọ́ ìrírí ó ṣọ́lọ́ ní ẹgbẹ́rọ̀ tí mo fẹ́ sọ inna ruh al-Qudus alẹ́tọ́sí Jibril ó tún yàtọ̀ ọsọ sí mú ọkàn ní mọ̀lẹ̀ká bá mi sọ̀rọ̀ ẹlẹ́kẹ́lẹ́ ọsọ sí mú ọkàn ní wípé ọlọ́run ni ìsọ̀fún ní láńtẹ̀ mú ìyàdá sún ẹ̀mí kan ò ní wà lára ẹ̀dá kan kẹ́mìyàn wa èyí tí ó lọ fẹ́ fún yẹn kù kò kú o mọ́ mẹ́ẹ̀nìkan nínú azẹ́jọ ọkọ̀ wọ́n ti gbogbo ẹ̀kọ́ mẹ́ wọ́n ni ẹ ti kú káàkiri nǹkan lọ sí mútuari wọ́n kọlù ọkọ̀ báyìí tí mọ́lá báyìí ọlájẹ́jọ ọkọ̀ ni o àwọn èèyàn tẹ́ntí mọ̀ ń sọ yìí àwọn èèyàn tí ẹ̀dẹ́ yìí bá dà mẹ́bí bàbá ń ah, wọ́n ní àtẹ̀fún tẹ́sì ń bẹ ní mútuwárí èèyàn díẹ̀ ní ìdájú mú wọn ẹ máa dájú díẹ̀ ọdẹ̀ tí ọba mọ́lọ́un ẹ̀ẹ́tù máa bá pláyà làfú ẹlùmí ó ti tẹ́ mútuwárí kílò fi pláyà sí àtẹ́ntẹ́ yóò kú ẹ̀yìn fi ń gbà yọ wọ́n máa le díẹ̀ ẹ máa rí oòrùn fẹ́ máa fọ́ bomú àwọn máa jẹ bẹ́rẹ́ àtàkà ti mara tẹ́ẹ̀bà sí rí irọ́ lẹ́pa ẹ̀rọ kùgbé ẹgbẹ́jẹ́gbẹ́ o ọba ti pé rùn tẹ́lẹ̀ súnmọ́ náà ni ó ń wọ́n ni kó lè wọ́n ti ká mọ́ ní lọ́nà àrọ́ mú iná ń ké fún àkéjì kéèyàn mọ́ lówọ́ bí èèyàn bà lówó pọ̀dá o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó dàrú mọ́ ọwọ́ ọpẹ́ mi ò ti ẹ̀mì mọ́ gbọ́gbálẹ̀ mọ́sálásí yóò mọ́ fìṣẹ́fìṣẹ́ àà ṣe bí ẹ̀mẹ́ta mẹ́rin tó ti á dé ẹ̀hùn nínú gẹ́sí mi ẹni kan rán o ti fi ń gbálẹ̀ àwọn wọ́n ń sàdúrà fún sáà ẹ̀mí ọmọ tó wà fún pé yóò ní máa sábà ṣe ìdán torí ọlọ́run ó náà tó ó tó lábùkù sí mẹ́bí òsì ẹni òsì bá jìnà sí ó lè máa rósìfẹ́ tó sì bá súnmáyàn ká rósìfẹ́ nígbọ̀ náà gẹ́rọ yìí fún rẹ̀ ó ní áwọ́mù sí iná láàmà tí èjìnà sí ẹni ilẹ̀ bẹ̀ẹ̀dẹ̀ rẹ̀ ẹ̀lẹ́bàgà bẹ̀ẹ̀dẹ̀ rẹ̀ ẹ̀lẹ́bàkọ́mù bẹ̀ẹ̀dẹ̀ rẹ̀ ẹ̀lẹ́bàkòsí gbogbo nǹkan rẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ní ẹni kò ní bọ́lá rẹ̀ nìkanú yí àti bàtọ̀bá tó lórí tọ́lọ̀ kọfọ̀fẹ́ àti táìmù rẹ̀ kí ló wá jẹ́ àmà pé ara kan ò ní lo ẹ̀mí méjì sáàdì ní àkìdátúnà jẹ́mìnà رضي الله تعالى رضاه قلت رمي من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وعني رسول الله وعني عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه ولجنة حق والنار حق أدخله الله لجنته على ما كان من عمل لا جيت اليوم حديث حري به أن يكتب بميل عينيه لا بميل ذكر tàbí fẹ́ kọ àdíìsì ilẹ̀ omi ojú agbọ́dọ̀ ti kọ́ kèé omi góòjì ọwọ́n jẹ́ omi góòjì lọ ó ṣe ọlọ́run gbogbo ẹ̀tọ́ bá gbà lógbòdó ọgbà láti ìsàlẹ̀ ọkàn rẹ̀ ṣẹ̀pẹ̀ pọ́bẹ̀mù ẹlòmí orí àánà ní mọ́ni ẹ̀wà ìjọ ni a sọ ìmínà sọ ìjíṣẹ́ nìyẹn kò dí ọkàn rẹ̀ tí wọ́n bá pè hàn ẹlòmí ò ti kọ́kọ́ búrò yóò bú ànàbí yóò pọ̀ lọ yóò sì wà kírùn tó mú adé wọn ọ̀kọ̀rọ̀ fún o bẹ́yàn bá kú ládùgbò oní ọ̀tẹ̀ náà máa mú jẹ́májáfẹ́ sí jẹ̀nẹ́zà ṣùrọ̀jú parẹ́ ẹgbẹ́ bó ti kìí kẹ̀kẹ̀kẹ̀ ìjọ léyá yọ́ kàsán lọ́rùn yọ́ mọ̀ bọ̀ náà yáyì àmọ́ yáyì kọ́ tẹ́bí Muhammad ọlọ́run ní páyàn àwọn tọ́lọ ń káyílé lọ́rùn bàbá sí ní bàbá wí ní àwọn ọmọ ọ̀sáṣẹ́ adínwọ́n bàbá wà lò nígbàlẹ̀ ní o akúlọ́wọ́ mẹ́sáṣẹ́ ọ̀nà ní kí ṣe mùsùlùmí o ẹ ń bá gbàtàn ló gbogbo pé ọ̀kan ṣe ìlú ọlọ́run báyìí ìtẹ́lò mí èṣe tó jẹ́ pé tí ó tún lò láńtẹ́yìn ọlọ́run olóòwò ma bá ń ṣogun tajà ṣẹ̀rọ̀gùn yọ́fẹ̀ <laughs> sí níbi tí mo rí wípé àwọn èèyàn ronú púpọ̀ láti mú òkòdòrò jáde ibìkan bẹ́ńsàlẹ̀ abẹ́ bíjì ní òrò àbákan mẹ́gbàkan ọkọ̀ ọ̀run ẹ̀ẹ́lé wú ọkọ̀ lẹ́ẹ̀mejì ọ̀fẹ́ tí ó dà kẹ́kẹ́ lára ọkọ̀ mọ́ wọ́n wá dó mẹ́gbàkan nǹkan sókè rẹ̀ ó ti rẹ

wọ́n náà mú tí ẹ̀ẹ̀mẹ́jì lọ́dún láàwá o ẹ̀kẹ́ ló sì mẹ́fà ẹni ẹgbọ̀n sọ ọjọ́ ẹmbá tánú ọlọ́run ìntẹ́dà ò lè ṣe tọ́jẹ́ kọ́lọ̀ nìkan

tó ti gbà lórí gbogbo òjìṣẹ́ ọ̀rọ̀ ìrìn àmìnàbí wà náà yí ń sá adébí ìsákẹ́ pè jésù ọgbà pé agbódòlọ́ ẹrú ọlọ́ni wà rọ̀súrù òjìṣẹ́ ọlọ́ni orúkọmọ ọlọ́run ọba tó rán ìyá rẹ̀ fi ṣe Maryam òun ló di ànábì Ìsá gbónà ìyẹn kọ́ ní kún gbónà sì ní pẹ̀lú gbónà ni ní ń dá tí ara kan ò ní ẹ̀mí méjì ọ̀kan nú ẹ̀mí tọ́lọ ń dá tí ó sì dá sára kan tó wá pé ó ara yẹ ní ara nẹ́bì ìyíká ẹ̀mí náà lànàbí ìyíká lò pẹ̀lú ẹ̀mẹ́jì ìgbọ́lọ ń dá tó wọ́n lòdó tó rọrùn ẹ̀mí ìpọ̀ ni ó sì lòdì ọlọ́dún kádàrà rẹ̀ kódà níbi ìkádàrà yìí ọba adẹ́dà kádàrà ẹ̀mí kọ̀ọ̀kan pẹ̀lú ibi tí ó dè sí gbogbo ara nílé ànílá àlìjẹ̀nà ànílùrá gbogbo ẹni tó bá wá wo àlìjẹ̀nà ta ní ọba gbélé ẹ̀nù ọ̀nà àwọn tó bá wọná ìrọlọ́wọ́ bọ́ dọ̀bú lè fún àwọn tó bá àlìjẹ̀nà àwọn tó wọná ìyẹn ta ní ọba gbélé wọn lọ́jẹ̀nà àwa tí àbáwàjẹ̀nà ìrọlọ́wọ́ pa àjẹ̀nà ti àpọ̀ هم فيها خالدون نبدأ سورة المؤمنون وجمدت بموسى الأشعري رضي الله عنه رضاه والحديث مخرج في المسلم أحمد وفي صنع مسلم من مفردات من مسلم من بخاري من بخاري وبريدي ومن مسلم بوان ثم محمد نبع من حديث بموسى الأشعري به إذا كان يوم القيامة طبعا جبل القيامة دفع الله إلى كل يهودي أو نصر دفع الله إلى كل مسلم يهوديا أو نصرانيا اللهم ما كل مسلم ní yẹ̀wùdí ẹlòmíì nàṣọ́rọ̀ kìtẹ̀ ní ọkà fàyẹ̀kùn ọlọ́wọ́ máa sọ wípé mú lọ́wọ́ bá hádá ti káfà mìíràn náà ààyè tó ọba lọ lò mú náà ẹjọ́ ọba olùrẹ́ ààyè tí ẹ̀ láti náà ìwọ lọ́lọ́ lò fàtàlà ẹ̀mí wo ni ànẹ́bì Mùsá ló ẹ̀mí tọ́lọ ń dá tó sọ pé ti ẹ̀rì ẹ̀mí wo lè mi ló ọ̀kan ní ẹ̀mí tọ́lọ ń dá tó sì mìí ọdẹ́ ẹ̀mí yẹ ìtẹ̀yọmọ̀ bí adamari wo lè dé fúnmà wo lè lé fún ọwọ́ afọ́wà níbi adamari àwọn ẹ̀mí ẹgbọ́n bọ̀rọ̀lẹ̀ ọ̀bàrídà òkun dára wọn kan gbogbo ọjọ́ wà jẹ́nà ni mẹ́lẹ́ dára wọn ọ̀rọ̀ ni ọ̀lápùháwù lẹ́yìn jẹ́nà lọ́rọ̀fẹ́tì mọ́ dẹ́yìn pé mo fẹ́ kẹyìn pẹ̀lú kèmì ọlọ́run mo fẹ́ kẹyìn gbọ́sẹ̀ ìwúṣe ẹ̀kùn nírùn tẹ́ kí mi tẹ́lẹ̀ ẹ̀ láàrẹ̀ tẹ́ gbà wàlá ìbáyìí ní ọdẹ̀ kí àkọsẹ̀ tí ó bí sáàmpùlù abẹ́ méjèèjì láti jọ wá ń rí ìzẹ́n ẹwà àwọn ogun bí sáà ti lọ ẹwọ́ bí sáà padà bọ̀ bàbá kan wá ń lo oko ní wọ́n sọ pé fúdá ìzí fúdá ìzí èmi rábà rẹ̀ ní oó ẹ̀ ń fojú mi ráre lọ́rùn o kúrá ìrí jẹ̀máà in tí ọ̀pọ̀ mọ́ jìdì yóò mú èèyàn kò sí ṣe bàbá rẹ̀ kẹta kìí ṣe bàbá rẹ̀ kẹta o ṣe wọ́n mọ̀ ń dán tàbí ọ̀tọ̀ fún iṣẹ́ tí ń sọ fún agbẹ́kẹ̀ èdè bàbá ìdí <laughs> mùsùlùmí òdodo tàwà ní kò fúdá ìsí nǹkan túwò ní ṣẹ̀ìtàn ní jẹmọ́ àti ọba ọ̀pẹ́tì àtún àtàmà rẹ̀ wọ́n ma ọ̀pẹ́tì pẹ̀lú àwọ̀mí ṣùgbọ́n ọwá bá nìnàbìrì lára òṣòfì yàtà nàbìrì pẹ̀lú bó ṣe rí ṣe bó ṣe rí ọ̀yọ́ bí jùbìlù ṣe rí àríbìsẹ̀ ìṣọ́rọ̀ ìrìn pé wà láwú ti túnmí àti ìjànà 600 ìyẹ lólé tó bá ń nàfà ìṣì ibi tó bá dúró sí bígbàtí na fẹ́ǹsì ayé ni ìyẹ́ yẹn ọkànlẹ̀ yóò sì kan bí sánmà wà lókè yọ fẹ́ǹsì bí lọ ẹ̀lérí kàkàmá ìyẹ́ iná yọ ọkànlẹ̀ báyìí yóò tó kan òkè jẹ́ àti sọ̀hìn

táwọn sọ ṣẹ̀yàpín ṣẹ̀ìtọ́n bàbá wọn nù àwọn ọmọ rẹ̀ ní ṣẹ̀yàpín Iblis nínú al-Qur'an ẹ̀ lérí tọ́lọ̀ ti pluralize ọlọ́run gbé àmplura wa idh qulna lil mala'ikati isjudu li Adam fasajadu òun lọ dàbí ànábì ádámà fún àwọn àlìjẹ̀nù àlìjẹ̀nù náà wá pẹta ṣe ẹ̀nà pé èèyàn ni a ní ọ̀wọ́ ìlú tíáì a ń sọ pé nàìjíríà ta ní ọwà fọ́mọ̀ mọ̀ pé awúsá bẹ nàìjíríà tẹ́ ẹ bá tún dénú ràn àwọn awúsá wo ìtúnṣẹ̀ kankan gbọ́nà àwọn abẹ́rìbẹ̀rì náà àwọn sábárúmọ́nù náà àwọn wọ́n máa fúrú sí ìdìbàmù àwọn ará Sókótó nù bí wọ́n ṣe máa kọ́ láti ànú àwọn ará àbọ̀rọ̀ nù bẹ́ẹ̀ ni lọ́dọ̀ ọ̀tàwà Yorùbá náà wọ́n ni àwọn ẹ̀rí pé gbé kìtì ní sọ lẹ́nu bẹ́ẹ̀ náà ṣe pẹ́kanu Nàìjíríà nìkan là ń sọ àti lọ́dún àwọn ewèlé inú wọn ìyàn pè ní ìfúríd alìmọ́rí ní ṣẹ̀mìd irú ìran kan trump àwọn ọ̀ràn tó lé pé wọ́n èé irú àwọn ọ̀ràn náà pọ̀ láàrin wa ọlọ́run gbàgbára fún lé o tẹ́ bá rí ẹ̀lú méjì bá ń dráìfù ọkọ̀ ọlọ ẹ ma wò pé ní mẹ́ni nílé rẹ̀ ṣùgbọ́n kò lè jẹ́ ni ọlọ́run bọ́fẹ́ rẹ̀ yìí yọ pàṣẹ ìlú títì ẹ̀hẹ́ ẹ̀rẹ́ máa gbẹ̀yìn mi lọ níbi tí ọ̀gbọ́kọ̀ méjì ó lè pàṣẹ ọkọ̀ títì tí ó dà títì méjì báyìí tọ́kọ̀ lè lọ yóò sì bẹ̀rẹ̀ yóò sì máa tọ̀ ẹ̀ẹ́sẹ̀kíwá bí mo sẹ́pà sọ́yọ́ tẹ́kì nǹkan ara ayé rẹ̀ nìkan lórí tò ní gami o lè gbọ́wọ́lé ránù láti rubí táàfi èdè oríta owódé kí láà ń tẹ́ ánà sí ọlọ́kẹ̀ wọ́n tẹ̀ àwọn ọ̀nà o lè mọ́ fi ẹ̀gbọ̀kan pé èbó ọ̀kọ́ sára ọkọ̀ but tó ń bá ti gbéyàn epo tí ó lò yàtọ̀ because every tí lóòdù tí ó ti wà bẹ́ẹ̀ náà ni ó ṣe jókòó lórí ẹ́ńjì pé méjì bá ń wọ ìwọ̀ tó yí ọmọ wọ́ yàtọ̀ sí gbogbo àwọn ìtí ò sáré tún ìfúrítù ògbó òkú alìjẹ̀nà ògbó òkú èsù sàkílẹ̀ ń pè ní ògbó ọ̀yọ́láwà ò ọ̀yọ́láwà ò ibi láti lọ ọ̀bàdán ò àwọn àgbàlagbà máa ń lò fún nǹkan tó bá ti gbígbì rán ṣẹ̀rùn pé àwọn ẹ̀ṣẹ́ ti wípé òbúpẹ̀yìn mo ti ń gbà ló ti lo bí ọdún méje sí mẹ́jọ ẹ̀rọ ẹ̀kọ́ ti kú ọlọ́run wá kó kẹ́mìrì ogún ọ wá ń lọ bí ọdún mẹ́tàlá ó ti gbópò kú wọ́n wá sókè ògbó òkú ní ìbẹ̀nú ọ̀bọ wọ́n è nírùn kàkàmẹ́ndì ẹ̀dá ìjẹ́kùn tí yóò bá ti sọ̀rọ̀ nílẹ̀ bàbá ni wá o ṣe ká ṣe wáhùn ọgbọ́n òkú àdìjẹ̀nú yìí atẹ́bìtàrà sálám àlàsúrọ̀ ti làfíyà èṣù gẹ́gẹ́ bó ṣe rí ọwá bá nìyàbí ẹ̀sì lọ ọmọ lọ bí sì ṣe rí gẹ́gẹ́ èmi àti yóò lè rí o ṣùgbọ́n àtàmẹ́rẹ̀ ìdáta ṣàkàlú fi gbẹ́ìrì ṣẹ́kìlì him yùmkínù náà ìyàtùhùn alérí wọn báhùn ṣùgbọ́n nẹ́bí kùsù sí yàmẹ́lára rẹ̀ ọyàtọ̀ sẹ́mi ọyàtọ̀ sẹ́yìn sọ́rọ̀ wá àtọ̀rọ̀ bí wọ́sàlámù alé in tó sì jọ yàtọ̀ yẹn náà alẹ́rí rẹ̀ o wọ́n sọ pẹ́sàn fún ànìyàn bí sọ́lọ́mà àtàlámù ìsẹ́pù fún àfá àwọn apákanlẹ̀ mẹ́ta ni apákanlẹ̀ méjì ni ṣùgbọ́n ìtọ́ dájú jù ẹ̀ẹ̀mẹ́jì dájú ìgbàtọ̀ wà ní kékeré lọ́dọ̀ ìyá Halima ẹlẹ́ẹ̀kejì ìgbàtọ̀ fẹ́ rìnrìn lọ sánmà ọmọ kékeré ni ọjọ́ ọmọ ọdún mẹ́wàá níjọ́ kí sì ní èjì ànábì lọ́sọ̀wọ̀ Medina 53 barakallahu fikum ìrẹ́dà bàbá yìí Anas ibn Malik wá wà ní ọmọ ọdún mẹ́wàá àti ń bàtà nàbí wà ní 43 ní ẹbí ta ní o bàbá ní ànábì jẹ́ kí ni àbí brọ́dà kọ́rà kásò fi kò nítorí pé Abdullahi

téèyàn bá rán wọ́n ni ilẹ̀ ṣe kí ni o ìsìkọ́rọ̀ ni ìsìárọ̀ ni ó náà ló kọ̀ tí ń jẹ́ nínú Yorùbá alákúlé èsù yíyọ sẹ́rẹ̀sàsàlá kí lọ fẹ́ ṣe ó sọ ni inna ìfrítan fùjà átàn ìdáàbà wọ́tàwó bagútàtàrí tí nǹkan bá yọ sí ọlódìjì òun gẹ́ ẹ̀rù ojújì náà ẹ̀rù lónà ọyọ̀ sí ànàbí lójújì nígbà wọn lọ́yọ̀ àlìbárí áàkìrù lẹ́yìnlá tí mọ̀dọ́ òru àná òru tó lọ kẹ́ ìlànà tó bá ha kí lọ fẹ́ sí fún wà nàbí lè yàkútọ̀ àlẹ́yẹ sọ́láta ọfẹ́ bà ìrùn tí mò ń kí jẹ́ ọfẹ́ bà kí ni o ọfẹ́ bà ìrùn tí mò ń kí lọ jẹ́ kí ló wà níbi wà sí Ànábì ni mo wá mú fún lọ́rùn tó tó wá fún lọ́rùn yẹn mo ń wò pé mo sì lè sómẹ́lẹ̀ o ibi tọ́lọ fa àmìkẹ́rin ni lọ́rùn mi ọlọ́run fi agbára mi ká mo mú èṣù ṣùgbọ́n ìgbà mú ní kí n sómẹ́lẹ̀ fatadakartu dáwàtà áhì Suleiman mo wá rántí àdúà tí ọmọ ìyá mi àníbí Suleiman fi àníbí ìparọ́ sọ́rọ̀wà tọ̀rọ̀ bí wà sàràmàrí ó ti wá sà nẹ́bí Suleiman ní ọmọ ìyá tí yà kẹ́kẹ́ lórí jọdún wọn la àwọn mímọ̀ ní ọ̀nà méjì lórí gbà wá ìjọmọ̀ àyà pé ẹ̀sìn wo ìsìláàmù tọ́lọ́ ń fi ran lófin mìíràn ọmọ ìyá àmìnú islam àwímù máa sálà kìrìsálà tàbí brọ́lọ́ ti fèrè ránṣẹ́ lórí mi náà ṣẹ́ ni ma jẹ́ àṣàṣàlám ó ṣe ọlọ́ ni ana áọ́lá bí Isa bin Maryam fi dúnyà wal akhirah tí wọ́n bá ní tààlẹ́ torí wípé òun lè mẹ́tẹ́lì wọ́n wà nábi ní wáyé ẹ̀sì wá wo àwọn nábi ọlọ́m tí kwọ́tù láàlá ọmọ ìyá oníwáwó ṣùgbọ́n umaratu shatta tó jẹ́ pé ìyá wọn ọ̀pápọ̀ bàbá wọn lọ́jẹ́ yọkàn lápẹẹrẹ wọ́n máa ń sọ bẹ́ nídìí lábáwá ẹ̀sì kẹ́nà lọ́rọ̀n fún gbogbo wa ṣùgbọ́n ọ̀nà tí ó fi ṣe òfin rẹ̀ ní kọ̀ọ̀kan ń yàtọ̀ ó nígbà mọ́ wá rántí àdúrà nàbí Suleiman mọ́ wá fi èsù yẹn lẹ̀ ojú kan lẹ̀ wàjẹ́ àmìnà àti tàbí ṣe ìlúkúdìrí rọ́bí aláwọ̀ tàbí rọ́bọ̀ abúṣe ìlúkúdìrí rọ́bí aláwọ̀ tàbí rọ́bọ̀ òun gbóòrò ti sọ́tí ẹ̀ ilé ìtúnṣẹlẹ̀ ó ní kọ́rùsùn àfàlám àṣọ́lá ṣubọ̀ṣù anábì kí ìrọ àṣùbá fún wa lọ́jọ́ kan fàlìtẹ́bàtẹ́bà lẹ́yìn lè fẹ́rọ àti kí ó bá dẹ̀rù ma lórí lórí ìhàn fìlìtẹ́bàtẹ́ alẹ́yìn alkìrọ́ à ah, gbogbo àgbìgbì àbíṣà bẹ̀rẹ̀ kírùn bá ní nígbàtánà bí kírùn tán tó ń ṣẹlọ ní ha ẹ̀yìn ń bẹ lẹ́yìn èmi èmi ń bẹ wájú mọ̀ sí mọ́mù fún láọ̀rọ̀ àìtù mú ní fa ìbìlì ah tó bá jẹ́ pẹ́ rí èmi àti ìṣú ni ìṣú yọ sí ní wájú báyìí kí lọ fẹ́ sí yóò dàrúrú mọ́ lórí fààwẹ́ ìkùbì yẹ́dì an àpùpà mọ́ wá na ọwọ́ mi kí n fúnlọ́rùn mo sì síbẹ̀ mọ́ wá fúnlọ́rùn àtàwàjá tù bárúdà lò ábì yìí bẹ́ẹ̀nà ìsìdàíyà àtẹ́yìnì alìdúwà wà mo fúnlọ́rùn tí ìtọ́ fi kán látẹnu rẹ̀ ìtọ́ ẹ̀kan ti lọ mo sì tí ìlú tútùtù pẹ́ ẹnu rẹ̀ wà láúlà àdáwọ́tò áṣì Suleiman tí è bá sí àdúà tí ànẹ́bì ni ọmọ ìyá ànẹ́bì Suleiman gbogbo ilẹ̀ bàrí hátà tusbidu wa tanzuru ilayhi kullukum gbogbo ilẹ̀ bàrí lásùbá ẹwẹ̀ṣù àwọn onímọ̀ tí sọ́mọ́lẹ̀ ẹwẹ̀ṣù ẹwẹ̀ṣù òdè lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta hadha al-hadith min hadith Abi Darda ṣùgbọ́n jọ náà lọ́n eléhèsè ìrún ọ̀rẹ́yàn ìrún òru ní àrẹ́bí ìkìlọ́ in tó jẹ́ òkúrò قلني بمس أسرار نصلي قالوا نصلي على نبي ممكن أن نفوق على ذلك أو أسيره يبسط يده àbí bá náwọ́ sí ọ̀kan kàmán àrọ́dà an yà kanáwàlá ṣe àn bí ẹn fẹ́ mú nǹkan ìfí òṣù báyìí awọ èyàn orí ìtàtàdà bí fẹ́ mú ṣùgbọ́n jọ pín ẹ̀fẹ́ mú nǹkan ẹ̀yẹ ń sá àníbí òsìnà àwọn sọ̀ọ́bà sáwọn wà nìí lórí ìrùn rẹ̀ nígbà ọ̀pẹ́ tó sí ọlọ́run kiri nẹta tó sí ọlọ́run ní ìṣùlọ̀wà bá mi wà fi yẹ́dì ṣe ààbọn nìyàn rẹ̀ ogun náà ní bẹ̀lọ́wọ̀ rẹ̀ kí lọ fẹ́ sí ọfẹ́ dàbómi lójú látorí ọ̀rọ̀ ọlọ́wà fún mi lágbára láti mú ìtọ́kọ̀jẹ́ ń dálẹ̀ ni pé àdúrà bí ìṣọ̀lọ́nà mọ̀rán tí ń bá sì mọ́sàlá ìsẹ́bẹ̀ tí mo sọ́mọ́lẹ̀ gbogbo àwọn ọmọ wẹ́rẹ́ ẹ̀bà máa ti sí ní ìdàjí ní Medina àwúrùmọ̀ ni àwọn tí ń ṣẹlẹ̀ àwọn ẹ̀kọ́ lájáde ilẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé èṣù olórí láyà ọ wá ń bá wọn ànábì ọlọ́run láti dẹ ẹ̀ṣìrù mọ́ wọn lọ ìwọ́n ń bá wọn láyé ọwọ́ nígbàtí àwọn pẹ̀lú ọlọ́run ẹ̀dàkùn kákọ́kọ́ sọ nẹ́nu wa táà lè fò lé wá bá lágbàjá o ìbádà rẹ̀ ti pọ̀ débi pé èṣù lé wá bá jẹmọ́ra àdúgbò kan ní Ìbàdàn nígbàtí àwọn èèyàn ìdàtọwọ́ wọn lẹ́sí láńdì èṣù wọ́n bá lò òdí alálàfà ẹni tí ọmọ bẹ̀ tí ó kú ẹnìkan ràn kan pé ń tẹ́ kófún kófún ó tí máa ṣe dípẹ́ ọláyà ó sì rí tójú rí ọkàn wọ́n bẹ ní ìtí gan ọwọ́n lójú ọkàn jọ kí lójú rẹ̀ rẹ̀ à ń sọ pé lè fò ní wá bá áàtì wọ́n lẹ́ní èṣù wọ́n tí wọ́n kàlùkù lọlé lọ́sàn náà ọ̀rẹ́ èṣù sẹ́ni ọ bóò ní ẹṣẹ́ mọ́ rí èṣù síyàn gbogbo tábọn náà a ti padà lú ọ̀rẹ́ nígbàtà bá rí bẹ̀fàrà sẹ́ẹ̀mà pé ń tẹ́ ń pè léèdì inú tẹ́ èèyàn ṣe tí ó sì láti èèyàn pẹ̀lú èèyàn táìbù òun náà lọ́pọlọ bẹ́ẹ̀ ti ni àṣẹ̀ìtàn yẹ́ jírí mi níbi ní adama mẹ́jírọ̀ dami gbogbo bí ẹgbẹ̀ngá àkọjẹ́lára wa ọlọ́run fẹ́sù lágbára láti kọjá mẹ́na ẹni pé ń jọ kí a bá bí ma ọmọ ìlọ́mọ àbìkú ni ó bá ti fẹ́ mọ̀ rábàyìn ó kù ó ti tẹ́lẹ̀ kéje gbọ́nlọ́rọ̀ bàbá ní bàbá ní ẹ̀sílẹ̀ olóòtú sááṣe ní ma parí ètùtù ìtàtọ́nà fẹ́ sí ọya ẹ̀kọ́ ńlá bàmú nímọ̀ rẹ̀ ayé ẹ̀kù tó ọmọ ìran ti sí ti tó bí ń bá ti alóyún mi kí ni a ní yọ kí ni a ní sí wà wà ní torí ọlọ́run fún gbogbo bí tí ẹ̀jẹ̀ ń wa ló lè kọjá yọ wà wá ibi ọmọ yẹn wà ọgẹ́gẹ́ bí ẹ̀kìtàmì fún yóò sì fún lámìlẹ̀ Ah, jẹmọ́ ọlọ́run ti ànàbí ìsànú ayé o nígbà ẹ̀kẹ́ ẹjá máa padà sọ́dọ̀ àwọn ẹni àná káwá máa wo òdodo tí mẹ́lẹ́dọ̀ ọ̀tí alónì àti òyeyẹ àti ìmọ̀lẹ́un káwá wò tẹ́mi àná ẹ̀dẹ́kùn lẹ́yìn ìrànrú torí wọ́n kọ̀ọ̀fún táwọn wọ́n wá bí makalẹ̀ padà ọmọ táwọn bú ládà mú wọ́n wá bí ọmọ ń padà àdáyẹ wá wà mú rẹ̀ ẹ wá lọ́mọ ìkọ́ afẹ́kì àgbà ọ̀fọ́gbọ́n ẹ sì jẹ́ afẹ́ ẹ̀ẹ́kù o kèèdè fẹ́ jí ẹ̀ntẹ́ǹsọ ẹ̀ẹ́kù o kódà níbi tó tún burú dé nígbà wọ́n lè gé ìkọ ọmọ kan babaláwo tún wá jò mọ́ọ̀gùn wọ́n ni yàrá ìfọkùnrin kí ló fi papọ̀ mọ́ ọmọ mi ìjọba fẹ́ bí ọmọ kù torí pé àwọn gbà ọmọ tí ń kú yìí o náà ni mú padà ní gbàgbọ́ Yorùbá kọwàjọ́ ìjọ gbogbo ẹgbọ̀fí ọ̀yọ́mọ́wọ́ bí sún bá dájú ẹni àgúnládà àwọn ọ̀rọ̀ mẹ́sẹ̀mẹ́ a mọ́ pàpẹ́ ẹ̀fọ́ mọ́ fún ìpọ́blẹ́mù tó bá ti dàgbàdáyì kẹrùsẹ́síbẹ̀ ẹ̀jọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà wà gbólóbí àwọn náà lò bẹ́ẹ̀ ọ̀láàlú ìyá ọ̀láàlú bàbá wọ́n tọ́jú ẹ̀tọ́ láti rákùnrùn lọ padà ọmọ ni ń bá sọ̀rọ̀ ohun tí èsì sọmọ jẹ́mọ́ ẹ̀jẹ́ abọ́ gbòrò kájọ múwè lóìmí àti kájọ dúó níbi kóódé tàbẹ́gbẹ̀kẹ́ ṣàkẹ́rìnlò wípé ní ra abdulhakim aláàpá ẹjọ́ kí ni lẹ́ sọ ń pa ọmọ tí yóò bá ń pè lábìkú à àbìkú ọlọ́mọ ìsàdáwò fún yẹn ọ́sẹ̀ tí bàbá yà mí o àwọn ọmọ yẹn wọ́n sán lórí o àbìkú wọ́n wá máa dáyàn láàmú ni ìmí ìbẹnu ọ̀tí ọ́sà ìfún fẹ́ wálẹ̀ mẹ́tìtì àtẹ́gbọ́n ó sì fẹ̀ jáde kó kó sáà sí tọwá ti dímọ̀ níbi tó tún wá burú níbi ọba ti ń sọ ẹni tó ń ọgbà yọ́gbà òye wọn kéré ẹgbò ní ẹbẹ̀rẹ̀ ìsílẹ̀ Yorùbá náà òye hmm, àìdí alágbọ́wá ní ọmọ ọmọ tó ọkùnrin ẹkú òbí ṣe ń pè lọ́kùnrin tó bá di fún ẹbí ọmọ ọmọkú tó bá délẹ̀ kẹta tó bá jú obìnrin ó ní ara o tó pàwọ̀dà ní wọ́n ẹ̀kẹ́ rẹ̀ ó jọra pé ọwọ́ ó ti rẹ̀ lọ́tọ̀ yìí ó ti mọ̀ bọ̀ wíbà jẹ́mọ́ ẹwú àìmọ̀kan ọmọ tó lọ àlìkì àmọ́ ànàbílọ̀ wájẹ́ tó ní à ó lè ìlọ tó lẹ̀ ìbànújẹ́ tẹ́ rí lára rẹ̀ ilẹ̀ sí ní wọ́n náà ẹwò lánàá wọ́n wà tó gbọmọ wọ́n gbé sínú apẹ wọ́n sì jó Wọ́n a máa wó pọ̀ orísìí ọkọ̀ fún a. Má lọ mọ́. ayédùn àríyìbí oríṣìíríṣìíríṣìí náà jẹmọ́ ẹwọ yóò nìkan àjẹmọ́ sí ànẹ́bì fọ́ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ àfẹ́làtí látọ̀dọ̀ ní àti àbí ọ̀tọ̀ sí tí ẹ bá wá ní àtòjú dúdú tí gbàtà àrí ìsìláàmù ni àgbàtà àti ìrì gbogbo pàtẹ́ bàbá wọ́n ṣe báwọn ìsìláàmù tí àwọn orí ń gbogbo àti orí ìdájọ́ tí wọ́n ọ̀tọ̀ ní o àwọn ìlànà ní ààlùlè fàtọ̀rọ̀ tààlùkí ní o fàtọ̀rọ̀ tí a bá rán nàbí ló jìṣẹ́ wọ́n ti bẹ́rẹ̀ bí i gbàmí àwọn ọ̀gbọ́n kankan bí àpùdà eh. ọlọ́njọ́ ọlọ́ndakùn ọlọ́njọ́ ọlọ́ndakùn mọ́gbà máa wà ó iná ilẹ̀ àwọn àbárabà ń pè òtọ́dẹ̀ ni wọ́n ni ọlọ́mọ́ fi náà mọ́júwà wà lọ́yìn náà ni o náà làmísà sọ́rọ̀ ti bí ẹ̀fẹ́ sọ́rọ̀ bà dẹ́dà pé ẹni tọ́ mẹ́ ẹ̀bá kú àdága ọmọ ó jẹ́ ọmọ ohun ti wà láti jẹ̀nà bí àwọn òbí wọn àti màbá wọn ẹ̀sùn wọ́n bà nẹ́bí tàbí olówá bá kò sẹ́sí olówá bá ibi sọ́rọ̀ fún wa lágbára dé ọlọ́run tó fún alágbára bí tó bá wọ́ ṣùgbọ́n jẹ́ mẹ́ẹ̀jọ̀ bàbá ti ń sọ ká máa sí ààrẹ ohun awé ṣe gba wèrè mẹ́fí o ṣàlẹ́kùn wọn sára wọn bá túnká ní alìpọ̀ ìwọ̀ ń sí àwọn ẹbí abo ọ̀lákọ̀ kankan àkùkọ wá gbọ́n àwọn abo o ń fo gẹ́ẹ̀tì wá nílẹ̀ àwọn ẹbí abo káàkiri ọgbà Wàláyé ìsìnkọ̀ fábùnrin tẹ̀bá láti ìdàlẹ́ sí ilẹ̀ àwọn ẹgbẹ̀ méjì èkú ọlọ́dún sáàtù sí lálẹ́ sí ó àà bá ti rẹ̀ lọ́gbọ́n tọ́bá tẹ́lẹ̀ èmi rẹ̀ ìwájú ọdẹ́ mi èé sẹ́fàn ìṣẹ́gbàbí àti sọ́fà kí àdìdínú yàtọ̀ ṣẹ̀kẹ̀lún jẹ̀máà ẹwọ bí tọ́lọ ń gbẹ̀rọ wa sí ọlọ́run sọ fà nẹ́bì pé ẹnìkan kan ò sí ọ ẹnìkan kan ìsàjẹ́ ọ ṣùgbọ́n máa wí àwọn gbólóhùn báyìí kó àwọn owó máa rẹ̀ náà bẹ́ẹ̀ bá ti ń wí abúgbà òpèsè látàrọ̀ bẹ́lẹ̀ ìsìláàmù lẹ̀ sí ọ̀pẹ́ nìkan lórí burúkú ọ̀fẹ́nìkan lẹ́gẹ̀ ọ̀fẹ́nìkan ní wẹ́rẹ̀ ọ̀fẹ́nìkan ní pẹ́ẹ̀nìkan ní sí ẹnìkan ó ní mọ́ fi ìsúmọ́lọ̀ lẹ̀ kò sí pẹ́ẹ̀nìkan kan lọ́lẹ̀ ó ní wọ́n náà mọ́ fi nǹkan rẹ̀ bí wọ́n ti lè bí ásìlù nìyẹn kí wọ́n rí pé ah ọ̀sẹ̀ kẹta rẹ̀ sí ètí ìsùn wọ́n á ọwọ́ àfáà yẹn tó gbóná mẹ́mí èsù ti wà lára àfáà yẹn wọ́n lẹ́ọ̀dá sí ọmọ lọ́sí alùpọ̀ àwọn àfáà mọ́ sẹ̀sẹ̀ mọ́ ní pé àwọn èsù ọmọ gbẹ́lágbò tó ìmá bù sí mẹ́wájú ìta wọ́n báyìí èsù ni ọkẹ̀ gbàwé wọ́n ni ìsìláàmù kọ́lé yẹn sí wọn nítorí pé ìpìlẹ̀ ní pé kullan yusibana illa ma kataba Allahu lana alìbísọ̀ fún sí iṣẹ́ kò ní bá wa lábúrú àti tọ́lọ̀ ma ní ó ṣíwá lórí ìgbólò náà àti jùmẹ́mẹ́ o jàmáà ṣe gbólò ìpé tọ́lọ̀ ma ní tó kó kẹ́ẹ̀kẹ́ àti fóòmù láti èkó ìlọ sókótó orí rẹ̀ gẹ́gẹ́ ti kún èèyàn táàkì tí sẹ̀sẹ̀ wà gorí ẹ̀ débi pé bọ́ bá já gálọ́pù kékeré báyìí wọ́n orí tí ó dìmọ̀ èèyàn bí mẹ́fà wá rí bọ́ wọ́n dá lọ́rùn àwa ní àwàláyìn ìsọ̀rọ̀ alẹ́ni àìgbẹ́lẹ́lẹ́yìn kìí ṣe imani o àìyẹ́gẹ́ni o wọ́n lé màálù tọ́yàwó Nígbà àfá ṣẹ́lẹ̀ láti múra, ọlẹ́ṣẹ́ ẹ̀rọ náà ní ṣe àjẹ́bí mi, ní ṣe àbá àbá mi, ní ṣe àbá mi, ní ṣe ẹ̀rọ kùnfún. Ó kùn táa tẹ́ sí múnà ní èmi okùn pẹ̀lẹ́ okùn. Ọwá ah. bẹ́wájú màálù, ọwá ìwòrún ìyàmọ̀sọ́kàwì. tí wọ́n sábà bó wọ́n Gbogbo àwọn nǹkan ilẹ̀ ti wá fọ̀ pòlú ọpọlọ wa. Jẹmáà, tábìkú wà, àbìkú wà gbogbo wa náà làbìkú, ta ní ẹbí tí ó yè ní wa. Ọjọ́ lọ yàtọ̀ ní, kí ló gbọ́ gbogbo wá o làwọ́ mẹ́lá fún yóò náà dí ìkún ìlàyà omi lídúlì máòtì wà bínú lílé ìfọ́rọ́ bí lídúlì máòtì wà bínú lílé ìfọ́rọ́ bí lídúlì máòtì wà bínú Ọlọ́lọ́ ní mọ̀lẹ̀ká kan Yunani orílẹ̀ orí. Yóòjúmọ̀ mọ̀lẹ̀ká máa ń pariwo láti ṣẹ́mọ̀ yóò mọ̀ pé lìdú gbogbo ẹ̀yí bímọ bímọ èèyàn lọ́jẹ́ ní o, ẹranko ní o, ẹjọ́ mi ní o. Lìdú lìlmọ́ وبنور له ملك ينادي كل يوم له ملك ينادي كل يوم لطول الليل وبنور الغرب wọ́n ní ká dúró ní 120 torí ìbéèrè 199 yóò tó dúró ní insha Allah rẹ̀ jẹ́mọ́ gbàtàrà tẹ̀ bèèrè bèèrè wọ́n yẹ kí mi náà máa bèèrè bèèrè èmi gbọ́nà kí máa bèèrè bèèrè bàbá sí bẹ̀rẹ̀ <laughs> ah, kí ẹ̀rọ kí máa jọ bí alẹ́ kẹ̀kẹ́rẹ̀ tí ó bọ̀rà ní pè ní bàbá náà máa pè bàbá sí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yẹ dáadáa bàbá yóò wọ́n lórí ìbínú ẹ̀ tí máa àfá sí àdíkú wà Ẹ̀rọ ọ̀yọ́ gidere o wọ́n ní gbogbo wa náà làbìkú ọ̀tẹ́ tí wọ́n bí tí tí ó ní ẹ̀kú kọ̀sábíyé ìgbére àbíyé ìbí ẹ̀ka fi sílọ́ náà ní ìlọ́wà àbú tí èèyàn lè parí bàbá èèyàn tó ti kú lọ́nà òkó tó sì jẹ́ gangan èèyàn lè pàdé abú ọlọ́run ìfìnlẹ̀ ohun ṣe ẹ̀mí kan bẹ tó jẹ́ pé ara méjì ni ó lò bẹ́mí ṣe bọ́ ní ọ̀yọ́ lọ́bá tó padà lọ sí ayé ń bá nì àìfẹ́ ìdí dèdè àfúnlẹ̀ yọ́ á kí àrẹ á fẹ́ bí ṣe mọ́ níbẹ̀ o Jazakumullahu khairan bàbá ìjẹ́ ànẹ́bì rí èsù rí bó ṣe rí gẹ́gẹ́ orírí tẹ́lẹ̀ mi ọba rí tí ó ti jésù tó yàtọ̀ sí ànẹ́bì bóòrò ń tọ́wọ́ ṣe rí bárakàlọ́ fíkùn kìí tó lórí àwọ̀ bó ṣe rí nípìlẹ̀ bàbá ọlọ́run ìfẹ́lẹ̀ ìjẹ́ ànẹ́bì rí mẹ́lẹ̀ ìkárì lórí bọ́lọ̀n ti bá gẹ́gẹ́ ẹ̀ṣẹ̀dẹ́ni ṣáàbẹ̀ tí ìrìnmọ̀ ìkárì barakallahu fikum mẹ́lẹ̀kẹ́ olórí Jibril kí ló sì sọ fánpá rẹ̀ olóníyẹ mẹ́rin ní yẹnyẹ sítùmí àti 600 ó ti ẹ̀sìn gbèrè bèrè jẹ́máà tẹ́sù bá lè wá bá ànẹ́bìlì tí ń kìrù lọ só lè wá bẹ́ ní kọ̀ọ̀kan wa tàbá wà pẹ̀lú ìyàwó wa lólé náà olùwá mọ̀ wá nídi àgbàlagbà mọ̀ fẹ́ pẹ̀lú wa fún ilé àbábàbà <laughs> àti láyé gẹ́gẹ́ mọ̀ kọ́kọ́ àgbà ní bí mo ṣe délé kò ṣe é jẹ́kì lọ́yún second try kí n jẹ́ agbẹ̀gbẹ̀ mo fẹ́ bí bàbá bí gbogbo ẹ ṣe rí káwà wọ́n sọ pé àà àṣí òfin tí ń jáde kú lórí ìgbàgbọ́ Yorùbá àà àti bàbá di pé ìsìláàmù àmà ẹmọ́sọ̀kọ́ pé ìsìláàmù di pé ìsìláàmù kílẹ̀ lè sọ́n pa wọn ẹkí òsì tẹ́fẹ́ fún wọn àti ahán sáàfì báwọn tọ́sẹ́ kù lónìí sọ̀rọ̀ tí wọ́n èso ànàmọ́nì ṣẹ̀kọ́ sí àgbàragbà ni ṣe kí wá rọ kí wá no káàfí sọ màmá báyìí sọ padà ọya sáà ẹ́ Jazakum khairan. Abu, tẹwà pẹ̀lọ́mọ yíò. Àwọn ìntàwà padà mà lónìí, táa bá fẹ́ sọ́wà àwọn tó ti lọ gbó láti gbé kalẹ̀. ẹ́ ojú òní tí ṣérù àbúrò pọfẹ́sọ ìfónlé jáde sí àwọn bàbá wa ká mọ̀ sọ bẹ́ẹ̀ fẹ́ pé à ìlàwà tó àdìjì fi yóò tẹ́ mọ̀ pé níjọ́ in tí wọ́n máa ń pẹ̀rú àwọn tí bá ń pẹ̀ ìgbà tó rẹ̀ bàbá yìí tí pé ìgbà ọmọ Eh, nígbà àfáà tí ẹ́ sì pọnú tí nke èyí wọn ẹ̀ẹ́sẹ́ eh, eh, ẹ̀mọ̀pọ̀ wọn náà ni wọ́n mọ́ mọ́ mí wọ́n dáná fún tí ẹ̀bá rẹ̀ wèrè ń lórí èyàn ṣàfẹ́ òní máa ṣe rúwà fáwọn

ẹwà ìmẹ́yẹ ìkẹ́ tọ́lọ̀ ti gbà wà lẹ́mẹ́ ẹmà yí kí ni o ìkẹ́ tọ́ bá dẹ́gbà tẹ́kí ni o tó ti gbà wà lẹ́ so ìdán àmì ọba dẹ́gbà nígbàrà ní kàfí rẹ̀ ọmọ jàánù pẹ̀lú àti ó nù àwa ti wáyé lásìkò tọba dẹ́gbà ti jẹ́ kí ìsìláàmù òdodo ọdá ẹ̀sì tó jẹ́ àmú bí mo ṣe ṣe tí mọ̀ ń wẹ́yìn ìsìláàmù bí tá gbọ́ yédélé nílẹ̀ Yorùbá kò sí ní tàbí ìyá ti gbò kọ́tàn sáyé ha jẹmá ẹgbẹ́ àjọ wo 35 years ago tí a ń bá lọ́mọbìnrin dá ọmọ àbáríkà ní ọmọ tí èyàn lè fẹ́ ni ìbòrùn lẹ́ẹ̀bà lórí ẹ̀ gbogbo kéèkù ìjábùú nígbà tí a ń sún wájú tí bọ́n kan ní ń farabalẹ̀ sálàyé fún abáhùn tí a báwọn èèyàn ní ẹbáwọn bàbá kan ní ẹbáwọn èèyàn tí a ń fi àyà àdélẹ̀ tí a ń dọ̀bàlẹ̀ wọ́n dọ́gbọ́n dọ́gbọ́n fáwọn òkè odì pé wọ́n kúnlẹ̀ láti kún láhun ẹbọ́ yẹ ká wá bá ṣe ní ẹ̀yìn wọn ṣe pẹ̀lú tó wá kú àwọn tó kù kẹrẹ́rùn tí lọ ẹ̀kọ́ jẹ́ wà láti jama'a àfìgbà tí a bá rí pé ọba rẹ̀dà máa máa fi ànábì láìbírẹ̀tì wa ọdá bóòlọ̀rọ̀ òṣìṣẹ́ fẹ́ yéèyàn àti ìgbèbí ṣe mọ́ kó sí ìyànlá àtàmìtẹ́ẹ̀tìmà bí ṣe mọ́ ń dalérú tó bá kóṣọ́ mìíràn bẹ́ẹ̀tìmà bó kóṣọ́ mìíràn bẹ́ẹ̀tìmà bí i dìnlá ويتصورون في بعض الصور من صور أو البهائم أو الحيات أو الأقارب أو الحيول إلى آخر هذه الأشياء من قوة التشكل طبعا هذا أقوال الجنة إبلو تدى وقلق ويوم كيف يمكن يوم لو ti dá ọ̀pọ̀lọpọ̀ ayé rú. Ìgbéyàwó ẹni tó ti kú tó ti lọ wọ̀ padà wà báyìí lẹ́ni tí ó sí ọlọ́run lọ́pọlọ ẹ̀tẹ́lẹ̀ ó sì rọ́ntàn àkílẹ̀ ìtọ́ni tó bá ti rí yóò mọ́ ti sórí rẹ̀ yóò sì múra bí ṣe mọ́ múra gbàtà wálẹ̀ irú kọ́rà sọ sí máwọ́ onílẹ̀ lọ́wọ́ gbogbo ẹjá lọ múlọ́wọ́ ọlọ́run ní ńlá wà lọ́wọ́ rẹ̀ o gbogbo tàgbèsí àwọn náà ní rí kọ̀dún báyìí ẹ ń bá wá wá wọn lọ tí wọ́n bá fẹ́ tàn wọ́n wà plé gbà kékeré fún ẹ̀dàkùn hmm. ẹ ń bá rí ẹ̀gbà kékeré ní ìsìn tí ò ní bá mọ́sẹ́ mẹ́sàn mẹ́bọ̀ tí ó sì rí bẹ́ ọba dẹ́dàdàkùn jọ yàwá 啊，有，有啊。